ọlọ́ba ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam um, àti ọmọ ìyá nínú ẹ̀sìn ya ẹ̀kọ́ esi à ń kọ́ ẹ̀kọ́ àgbọ́yé ẹ̀sìn mi ẹ̀kọ́ àgbọ́yé ẹ̀sìn dẹ̀ ní yìí gbogbo nǹkan tí èèyàn máa alimamu Shawkani rahimahullahu ta'ala tí wọ́n kọ tírà yìí ad-Durarul Bahiyya àtúnbẹ̀ lọ́wọ́ wa fọlọ́wọ́n tó bá kẹ́ wọn rahimahullahu rahmatan wasi'a wọ́n ti fi nǹkan lẹ̀ tó dáa púpọ̀ tó yẹ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àbùkátà sí àlè rọrọ̀ pọ̀ mẹ́ kódà àwọn tí wọ́n ti dà á fà tí wọ́n ti jó ní tá a máa dààmú wọ́n mọ̀ sọ báyìí nínú mọ́tà àbúgbà yìí wọ́n mọ̀ sọ báyìí nínú mọ́tà àbúgbà yìí wọ́n sọ ìwọ láwà ṣe báyìí àwọn ìjọra bá mú ní ìta tó ṣe pé ó lálàáfíà táà ní dààmú lórí ẹ̀ ìjọra bá ṣe wọ́n so wọ́n sì dẹ̀ sínú tíra yìí dúrọ́rù ní lóòótọ́ wà lọ kọ́lọ̀ so pẹ̀lú ògbọ́ ọlọ́run báàbù alhaib òǹlàdé báyìí tó jẹ́ ìgbẹ̀yìn báàbù tọ̀hárọ̀ nínú tíra yìí ibi tọ́rọ̀ báàbù tọ̀hárọ̀ tó parí sí mi eléyìí tó kù báwọn oníkíkà bẹ̀yọ̀ ọ̀rọ̀ so mo dẹ̀ mọ̀ kí gbogbo ẹni tó bá sábà àwa títí bí àsìkò yìí pẹ̀lú ògo ọlọ́run yóò ti rí àǹfààní kan àbí mìíràn yóò ti rí mú pẹ̀lú ògo ọlọ́run náà. بسم قال المصنف رحمه الله باب الحمد لم يأت في تقدير أقله وأكثره ما تقوم به الحج وكذلك الطهر ذات العادة المقدرة تعمل عليها وغيرها ترجع إلى القرائن فدم الحيض يتميز عن غيره فتكون حائضا إذا رأت دم الحيض ومستحابة إذا رأت غيره وهي كالطهارة وهي كالطاهر فتغسل أثر الدم أثر الدم فتتوضأ لكل صلاة والحائض لا تصلي ولا تصوم ولا ولا توطى حتى تغتسل بعد الطهر وتقضي الصيام أصل والنفاس أكثره أربعون يوما ولا حد لأقله وهو كالحيض نعم الحمد لله إليني باب الحيض تنسك له الحيض تنسك حيض حيض ni في من máa لا راو بيني obìnrin nígbà tó كيف bàlágà kìí ṣe pẹ́jẹ̀ tí máa ń ìgbà tó bìnrin bá bàlágà lè máa ń jáde yóò kàn ṣẹ̀rí wa na ṣùgbọ́n lẹ́yìn ìgbà ha obìnrin yóò padà àbí tààtàádù ho yóò padà bá yóò padà di àádà fún fi kó lè ṣàárẹ̀ lóṣooṣù tí wọ́n jáde lóṣooṣù bọ̀tí tó bá kọ́ bàlágà ní ọ̀kọ̀ọ̀kọ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ jáde tó bá wá jáde nígbà tó ọ̀tọ̀ yẹn tó wà wa ṣoṣù n'iwa ọmọ wa ṣoṣù ní ọmọ wa ìyẹn náà ń pè ní ẹ̀jẹ̀ alhayo ó sì yàtọ̀ sí ẹ̀jẹ̀ lásán pẹ̀lú àwọn àlàyé táwa náà padà ṣe tó ṣùgbọ́n ká tó ka báàbù yẹn já sáwọn kọ̀wá ìdù tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ tàbí ká tó lọ sí kọ̀wá ìdà yẹn tàbí ká ṣàlàyé tí mo fẹ́ sọ ẹ̀já sọ wọn kọ̀wá ìdà yẹn الأصل فيما تراه المرأة الأصل فيما تراه المرأة من الدم أنه حيض الأصل فيما تراه المرأة من الدم أنه حيض إلا بقرينة تخرجه عن موضوعه إلا àbẹ́kọ̀rí náà عن ń tọ̀kọ̀rí jòhó àánú mawòdó àìsí. ìpìlẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní wípé ẹ̀jẹ̀ tóbìnrin máa ń rí tí máa ń jáde lára rẹ̀ lóṣooṣù yẹn ẹ̀jẹ̀ ṣáìbọ̀ ni ká tó sọ wípé kìí ṣe ṣáìbù wọn a gbọ́dọ̀ rí kọ̀rí ìnà kan tí ó yọpọ̀ ń bá wù yìí a gbọ́dọ̀ rí ṣe rí ẹ̀jẹ̀ tí máa ń jáde lára obìnrin ọ̀nà tí ṣẹ̀rí àbá lò sálàyé mi ti àwọn ẹ̀jẹ̀ yẹn alẹ̀kùn sí márùn-ún alẹ̀kùn sí márùn-ún ìdámùn الأعرق أن يجد بس يقول تقطع المرأة أنه حيض يجد جوجة لدوم يوم بحيض للي دم تقطع المرأة لأنه حيض يوصف حيض للي جوجة إلين يأخذ أحكامه أحكام حيض العفو لكن دمون تقطع المرأة أنه استحاضة ẹ̀jẹ̀ tó yẹ pé obìnrin náà sọ tí ó dá lójú pé eléyìí ẹ̀jẹ̀ haib ẹ̀jẹ̀ ìsìhábọ̀ wọn ni àwọ́ ọ̀dá ẹ̀jẹ̀ ìsìhábọ̀ ẹ̀jẹ̀ àwọ́ ọ̀dá eléyìí náà yá àkóso àkàmà àkàmà àkàmà ìsìhábọ̀ láti báyìí lò ẹlẹ́ẹ̀kẹta òun ni dámù mutaradidun bainahuma dámù mutaradidun bainahuma ẹ̀jẹ̀ tó ṣe kí àwọn òkú ṣẹ̀jẹ̀ haìdè àbí ẹ̀jẹ̀ istihaba wa yaghlibu ala dhanni annahu haìdè ṣùgbọ́n ní tí فيأخذ أحكامه أحكام حيب الأنوضة ده في لا في باله ألا دم متردد بين الاستحاضة بين الحيض والاستحاضة أي بينهما ويغلب على الظن في من جود غالوريا من يقول أنه استحاضة الاستحاضة لليه fayáhùrù àṣìkáàmù ìṣẹ̀hábọ̀ náà lápadà fún torí kí a máa ń fi rọ́lábọ́tì òvron a máa fi ń ṣe ìdájọ́ ní ẹ̀sìn gẹ́bà àti mọ̀tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀karùn ni damun mutaradidun bainahuma bainal hayd wal istihaba wala qarinata wàlá kọrí náta tó àyínú ha àwọn tó àyínú hu lé àhàdéhìmá wàlá kọrí náta tó àyínú hu lé àhàdéhìmá ha ilé ní pé ẹ̀jẹ̀ táwọn òyìn pé ṣe ni táwọn ni èwo ni ó jẹ́ ẹnu méjèèjì àwárí kọrí náta lè ìsìlámù kí ni ìdájọ́ yẹn ìyẹn ń tiẹ̀ láwùjọ dàlà kò sírú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sálàyé mi ti sọ àwọn afáà máa ń sọ tẹ̀kíní làtà wọ́n kàn máa fi ń pé kó lè pé márùn-ún mẹ́rin gangan ní oríṣi mo rò pálàyé mi ti òun ni wípé inú kọ́ jẹ́ kó dájú pé dáàmú ṣáìbù lélẹ̀ eléyìí dájú pé kì í ṣe ṣáìbù ìṣèṣàbọ̀ lélẹ̀ eléyìí àwọn òpin ṣe ṣáìbù ni àbí ìṣèṣàbọ̀ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ṣáìbù eléyìí dájú wípé eléyìí ò dájú ṣùgbọ́n dọ́gà lọ́wà lórí ẹ̀mí ni pé kìí ṣe ṣáìbù so ìdájọ́ nítorí wọ̀ lábà lórí ẹ̀mí ẹ̀ láti kí ni ọ̀hún láàfẹ́ mo rò pé yẹn yé bá ní sọ́yè so kọ̀rí náà òun ni a fi máa mọ̀ bóyá ṣé ṣáìbù ni àbí kìí ṣe kí ni ọ̀hún ṣáìbù القاعدة التي القاعدة الثانية أحكام الحيض أحكام الحيض معلقة على وجود مسماه أحكام الحيض معلقة على وجود مسماه àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà ìsìláàmù gbé kalẹ̀ fún ṣáyé ká tó lè lò a gbọ́dọ̀ rí pé a rí ẹ̀jẹ̀ ṣáyé a gbọ́dọ̀ rí ẹ̀jẹ̀ ayé ìtumọ̀ rẹ̀ ní pé mọ̀ alákọ̀tún aláwòjú di dámi sọ́ọ̀lì ṣí ilẹ̀ anja kú náà ṣáyé pọ̀ a rí ẹ̀jẹ̀ tá a lè sọ pé ẹ̀jẹ̀ ṣáyé الأصل فيما يحرم على الحائض الأصل فيما يحرم على الحائض التوقيف على ثبوت النص الأصل فيما يحرم على الحائض التوقيف على ثبوت النص ìpìlẹ̀ ó ní wípé ká tó sọ wípé nǹkan kan ó ṣe èèwọ̀ fún ẹni tí ń ṣe hayib láti ṣe agbọ́dọ̀ rẹ̀ ẹni tí ń ṣe hayib a ní kò gbọ́dọ̀ gbá Al-Kùránì mọ́ wa kílẹ̀ rí ẹ̀ kò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí kílẹ̀ rí ẹ̀ èèyàn gbọ́dọ̀ bá jẹun kílẹ̀ rí ẹ̀ gbogbo àwọn nǹkan wọn yẹn táà bá ti rẹ́rìí wá bá gbogbo ọmọ wo lọ ni só ti yẹ báyìí nìsín kàmọ́sà àti ìṣàlọ́ قاعدة عائلك المستحاضة طاهرة المستحاضة طاهرة ìtumọ̀ ilé ní wípé obìnrin tí bá ń ṣe ìsìtẹ̀hábọ̀ ọmọ tó bá ti wá jẹ́ kó mọ́ àjẹ́kó lè kí oúnjẹ tí ẹn pẹ́ ní àlhá ìbò lè kí o ẹni ní المستحاضة تعملوا بعادتها وإلا فبالتمييز وإلا فبالتمييز الصالح وإلا فغالب الحيض وإلا فغالب الحيض ibi ọ̀yẹ ká dúó kásàlà ìdí ẹ̀mẹ̀ obìnrin tí máa ń ṣe istihaba báwo ni ó ṣe mà wípé istihaba òun lòun ń ṣe ẹ máa gbọ́ obìnrin ìdájọ́ haid tó wà oríṣìí mẹ́ta lè ẹ̀dí ń ṣe haid alákọ̀ọ́kọ́ lẹ́ni tó ní àádà ó ti ń ṣe haid tẹ́lẹ̀ ó sì ti ní àádà pípé lóṣù jọ mẹ́ta lòun máa ń lò lóṣù jọ márùn lòun máa ń lò lóṣù jọ mẹ́fà lòun ó sì constant mo rò wá láyé mi ṣe bí ṣe ń ṣe nù láti yọ ọdún yìí ó wá àjọdún kan ọjọ́ márùn tí máa ń lò pé àbíjọ́ mẹ́ta tí máa ń lò pé àbíjọ́ mẹ́fà tí máa ń lò pé ẹ̀jẹ̀ wá dá irú rẹ̀ ìṣèhábọ̀ ní ṣe láti sọ pé àlùmọ̀ṣàhábọ̀ tó tá a máa lù bí àdá ti hà tó bá ti lè ka yọ ọjọ́ ń pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa kírun kọ́ lọ́wọ́ ẹ̀ pé lọ́mọ kírun ó sì ti lẹ́tọ̀ fún ọkọ rẹ̀ báyìí tó ti ẹni sì gbogbo àwọn kan tó sì dé ìwọ̀ fún torí haizé ti di ẹ̀tọ́ fún ìyẹn náà máa ń pè ní ẹni tó ní àádà ẹlẹ́mọ̀ àádà tó ti ní àádà obìnrin tó bá ti ní àádà iye àádà rẹ̀ ní máa ń kà mo rò pé òyìn ayé báyìí nìsí tọ́yìn wà ìlà tó bá wá ṣe wípé kìí ṣe tó ní àádáadà rẹ̀ rẹ́gúlà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fẹ̀mí tẹ̀míyìnbù ọ̀sọ̀ọ̀lẹ̀ àyàfi kó lè ṣe tẹ̀míyìnbù ọ̀lá làbíà bó ní ó ṣe tẹ̀míyìnbù tẹ̀míyìnbù yẹn ni wípé ẹ̀jẹ̀ haim àti ẹ̀jẹ̀ míì tó yàtọ̀ sí yàtọ̀ síra wọn ìyẹn láti wá máa kí ni àwọn ìròyìn tí máa ń wà ní ara ẹ̀jẹ̀ haim mo rọ̀ pàdà yìí mẹ́tì kí tí máa wà lára rẹ̀ àwọn ọ̀ròyìn tí máa wà lára rẹ̀ ní dámù ìháyédè aṣọwàdù ó gbọdọ̀ fi sí dúdú kìí pààyàn bí ẹ̀jẹ̀ yòókù kìí ṣe pé yóò dúdú rárá náà but yóò fi sí sàwádì sẹ́lá yìí tẹ̀lé ìgbà tó fẹ́ brown kò ní pupa. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ni wípé láhùn ọ̀rọ̀ ìmọ̀ ọrùn òórùn tí ó dá òórùn rẹ̀ nígbà. ẹlẹ́ẹ̀kẹta ní pé fẹ̀kíyìn fẹ̀kíyìn kìí sàn kìí sàn tí ó wà sàn gan-an àwọn ọmọ wa sọ ẹlẹ́ẹ̀kẹrin ni pé láàyàtàjálá ó bàá dáhùrò òdìdí tó bá jáde tán kì lọ máa dì nítorí pé ó dì sínú àkòbí ni sálàyé mi ti ó dùn sẹ́rí a dámù ìṣàyẹ̀bọ̀ òun ni dámù tó ṣe pé rọ́ṣìmù ni máa ń gbé jáde nígbà tó bìnrin bá bàlágà ó dà pé mi sọ bá wọn nígbà tí mo sọ kan ni tó ṣe pé inú àkòbí òun ní ti máa ń jáde àkòbí tí ọmọ máa ń wà ibẹ̀ ló ti máa ń jáde yóò sì jáde nígbà tó bìnrin bá bàlágà ìdákọ̀yàdà rẹ̀ báyàn nínú rọ́ṣù kìí sí ẹni ordinary ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń jáde láti inú rọ́ṣù náà láyàtọ̀jẹ́ lápò báyàdà kọ̀rọ̀ ó dìhe tó bá jáde tán kí lọ́ tún máa dìjọ tó ló dìtẹ́lẹ̀ ọyọ yìí sóyé bá ní ìsinyìí náà ṣùgbọ́n dáàmù ìsìtìhábọ̀ ẹ̀jẹ̀ bí ìsìtìhábọ̀ àhàmárù ọmọ pàlì láàárọ̀ ìṣàtà pẹ̀lá òun ò ní òun tó jẹ́ kẹrìíra òun tí ó dàbí bákan náà sàyíyáàlì òun máa sùn yóò máa sùn kò ní tíkì bí tíknẹ́sì rẹ̀ ní dàbí tíknẹ́sì ti dámọ̀ ṣàyẹ̀wò so ẹni tó bá lè fi àwọn nǹkan tá kàálẹ̀ yìí ṣe tàmíyìí sálàyé yóò ti dá jẹ́ lélẹ̀ nígbà tó ti dìgbà báyìí lẹ̀dẹ̀ yẹn ti change sálàyé mi tí déédéé gba tí ẹ̀jẹ̀ háìdò fi máa ń wá yẹn òun ni ó lò ṣé ẹ̀jẹ̀ yẹn bá ti change tó bá ti change sí nǹkan míì ti di pé kó mọ́ ti kìbejì tẹ́lẹ̀ mọ́ ẹ̀ náà ti change mo rọ̀ pé yọ yé bá nìsín tọ́yọ̀ wà ìlà sáàbà wá rí ìṣe fàgọ́ọ̀lìbù ìhàìrì wà ìlà fàgọ́ọ̀lìbù ìhàìrì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta bá sọ ẹni so tí ọba ti wá jẹ́ wípé ọ̀rọ̀ tẹ̀mú yéèzì náà kò ṣeé ṣe àwa wòye pé irú rẹ̀ yìí ìgbà wo ni obìnrin sábà máa fi ṣe ṣáyẹ̀wò àwọn onímọ̀ sọ pé láàrin ọjọ́ mẹ́fà sọjọ́ méje ní nọ́mà láàrin ọjọ́ mẹ́fà sọjọ́ méje ó lè jọjọ́ mẹ́fà ó lè jọjọ́ méje mo rò pàdà yìí mi ti pàápàá jùlọ ọjọ́ mélòó ni ìyá rẹ̀ máa ń lò nígbà tí tó ń ṣe bíi ìlú eléyàn sábà máa ń ṣẹlẹ̀ sí mọ̀tẹ́dì obìnrin tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí ò ṣe mo rò gbára yé mi ti ó ti tí a pẹ́pẹ́ yìí ṣe mọ̀ ọ̀tá àdá fábí débi pa sọ pé ọjọ́ báyìí ní fi máa ń ṣe tẹ́lẹ̀ mo rò gbára yé mi ti irú rẹ̀ ò lè rí tẹ̀mù yìí ṣe mo rò gbé àlàyé mi ti kò lè rí tẹ̀mù yìí ṣe tàbí kẹ́jẹ́ nǹkan dàrú máa wọ̀n tí wọ́n fẹ́ tó bá ti ṣe iye ọjọ́ tó jẹ́ gọ́ọ̀lìwòlì haidi yóò jẹ́ ìṣẹ̀hà mo rò pé àlàyé mi ti yé nìṣẹ́ ṣùgbọ́n ẹ̀wádìí o tó bá ti pé ẹ̀jẹ̀ yẹn kò yí padà ní ẹ̀jẹ̀ haidi o ẹ̀dígẹ́ ẹ̀jẹ̀ nìṣẹ́ tí ò yí padà tí yẹn máa pè haidi ni ilé yìí o a máa bá lò ní ẹ̀jẹ̀ haidi lọ ṣé tí mo sọ ẹ̀yẹ wà báyìí ẹ̀jẹ̀ haidi wà níṣẹ́ ń wá lọ a sì rí pé gbogbo ọmọ àsọfáàtì ẹ̀jẹ̀ ṣáìdì yẹn ló wà lára rẹ̀ ẹni ẹni ti ṣáìdì lọ́nà tó yẹ bá ní ṣáìdì náà ní fi ń ṣe lọ títí tá a fi lè àpláyè kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó bá jó ní àádà jàre tó bá jó ní àádà ni a lò fún tó bá jẹun tó ṣe ṣe tàmí yìí a lò tàmí yìí sùn tí ò bá ṣe ṣe gọ́ọ̀lì bò ìbàdàn ìrìn ṣáìdì tó yẹ bá ní kì í ṣe kí á wà sọ fún yín pé tó bá ti ṣe fún yín ọjọ́ báyìí gẹ́gẹ́ bí ó ṣe wá nínú tíra tí tó bá ti lóye ọjọ́ báyìí láti sáàrù àìháìdù ní ẹ̀kọ́ tí ti ń jẹ́ bẹ̀rù tí èèyàn gbọ́dọ̀ sí àìháìdù kọjá ajé ọjọ́ báyìí ó lè ṣe kọjá ayé ọjọ́ náà tó bá jẹ́ pé that same blood ni wá so ti yé nìsín tó bá jẹ́ pé that same blood ni ẹ̀jẹ̀ náà ni ẹ̀jẹ̀ àìháìdù yẹn náà ni tí gbogbo ọ̀rọ̀ yín rẹ̀ sì ṣe kí ni o tó sì pè síbẹ̀ tí ó yàtọ̀ àyàfẹ́ tó bá ní àádà lóko tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pálá yìí tí èsì pé ségesège náà ni máa ń في ثلاثة ألف لي مرقوا يعدوا في يا يوم طيب قاعدة تتالي يعني قوي الأصل في التقديرات الشرعية في الحي في التقديرات الشرعية في الحيض التوقيف التوقيف تمام يسالي توقيف بتاعنا so àwọn àsìkò tí a máa fi sọ̀rọ̀ haid bóyá àwọn kàjọ́ sọ pé àkọlù haid ọjọ́ kan ni yọ́mù wà láìlà àwọn mí ọ̀sọ̀ pé ọjọ́ mẹ́ta ni àwọn akọ́ sọ pé àṣìfàdù alhaid 15 days ni àwọn mí ọ̀sọ̀ pé ọjọ́ mẹ́wàá ni àwọn hànábílò ní 15 days àwọn hànáfíyà ọ̀sọ̀ pé 10 days àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ rí náà sùn ni wọn rọ̀ pálá ayé mẹ́tẹ́ nígbà tí ò bá ti sí náà àlè sọ pé lè ní àkọlù àlè sọ pé lè ní àkọlù ààrẹ nìkan tẹ́ pé àádá àti ẹ̀ 17 days ní ṣe àbílàjì oṣù yóò mọ̀ sí lọ́nà tí ó ti yẹ́ nìkan àní sọ pé táìmù ti tó ọ̀dọ̀rọ̀ lọ́mọ kí wọ́n láà mo rọ̀ pálá yé mi ti toró lè jẹ́ pé àádá àti ẹ̀ gan bó ti wọ́n ṣe àfi rẹ̀ náà àyàfi tó bá sì jẹ́ ẹni tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà àáfi ilẹ̀ wípé mo rò pé àlàyé mi ti àyàfi tàbá rí pé kíní ìwà ń yàtọ̀ ọ̀tọ̀ síra wọn mo rò pé àlàyé mi ti pé òdìdí ìsìtìhábọ̀ òkè tàbá abẹ́ sọ pé ìsìtìhábọ̀ ní bó láti bá lò gbàyìn láwà lò fún mi mẹ́tẹ̀ẹ́ tàbá sọ so alikudaratu wa sufratu alikudaratu wa sufratu kọ́ ìdálẹ̀ ni o في زمن الحيض حيض القدرة والصفرة في زمن الحيض حيض ìtumọ̀ eléyìí ni wípé nígbà tóbìnrin bá ń ṣe àyíbẹ̀ lọ́wọ́ tó bá ń láwọn discharge tó fẹ́ dàbí ètùtù tó ara fẹ́ yẹ́lò díẹ̀ tàbí mi ìtọ́ra fẹ́ dúdú bí nǹkan dúdú kankan jáde àbí bí omi kan jáde ní àsìkò haid haid sálàyé mi dé ṣùgbọ́n tó yẹ kí after haid ni discharge láti ara wọn lò tó bá ti láka mọ́ mo rò pé àlàyé mi ti tí ìbá ti sọ̀tò haid but lásìkò tí ń ṣe haid lọ́wọ́ tí ọjọ́ rẹ̀ ò tí ì pé tẹ́fẹ́ eh, mi ẹ̀jẹ̀ ò ní wá mọ́ but sufra àti kó dọ́rọ̀ yẹn yóò máa wá mọ́ wa ó dìgbà tó bá tó rí tó tó rí bí funfun tàbí abẹ́rẹ́ tó gbẹ tán pátápátá kó tó sọ pé ọ̀gbọ̀n ma torí láàrin ọjọ́ mẹ́fà rẹ̀ náà ni ó lè máa rí ẹ̀kọ́ má rẹ̀ jẹ́ màkó tó yàkẹ́jẹ́ tún padà sálàyé nǹkan ṣáìdù náà sí ni sínú tó ti jẹ́ pé táìmù ẹ̀ tí ó ti yé bá ní sí wallahu ta'ala àlàwọ̀ àlà ẹjá padà sínú tí àkásáré kàjẹ́ mẹ́ لم يأتي في تقدير أقله وأكثره ما تقوم به الحجة kò sí ẹ̀rí kan tá a lè gbára lé tá a fi lè sọ wípé àsìkò báyìí ni àkọlù muddati al-hayy tàbí tá a lè sọ pé bàbá yìí lọ́pọ̀ jù kò sẹ́yìn. a jẹ́ wípé àádà ẹni tí ń ṣe láàmàwọ̀ mo yẹn mẹ́tì Allahumma àbí tó bá yẹ kó wá ní àádà àwa ni fẹ́ ta kó àádà yẹn a sọ pé istihaba lẹ́ni tí èsì ń ṣègeṣège tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. sọ ti yẹ́ nìsín yìí àbọ̀ sí wẹ̀yìn wàkẹ̀dáríkà tó họ̀ ṣẹ́rí tí ò bá ti sí ẹ̀rí táàfi sòdúnwọ̀n ìgbàwó ní hayo a lè sí òdúnwọ̀n ìgbàwó lóbìnrin ó fi wà nínú tó hòrò ẹ̀dígẹ̀ẹ́tẹ̀ ní sí torí pé tó bá ti jẹ́ pé àlè sọpọ́jọ́ mẹ́ta péré ni ni àkọlù ni o kìí sọ̀rọ̀ àwọn ènìyàn tó ní àádá o mo rọ̀ pálá ayé mi kí ká máa kékeré ah, lápèjúwe ẹni tó ṣe é tó yẹ pé haidu tẹ̀ jọ méjì àwọn tí wọ́n bá ní àkọlù múdẹ́tì haidu jọ mẹ́ta ni wọ́n ní kò lè tí kírun tọ́jú kẹta òkúkú ẹ ti máa ìtumọ̀ àkìláàfù yẹn wà so wọ́n tẹ́ wọ́n sọ pé àkọlù múdà rẹ̀ ọjọ́ kan ẹni tó bá rí ẹ̀jẹ̀ tí òkú twenty four hours wọ́n ní kèsì haidu lóṣù tẹ̀rí pé kèsì àkọlù múdà rẹ̀ ní oṣù mo lò bí àlàyé pé ẹ̀jẹ̀ tó rí yẹn sẹ̀jẹ̀ haidu nígbà tí ó ti pé twenty four hours kọ́ máa kírun lọ ẹni tó bá sọ pé jọ mẹ́ta ni tí yóò bá sì pé jọ mẹ́ta ṣàlàyé mi yóò ní pé ṣe àìdò lọ sí pé ọjọ́ ọ̀dọ̀ dúró fún ọjọ́ ti máa ń ṣe lọ àti rí ìtumọ̀ akínní yẹn báyìí ṣe tó bá mú akíṣàrò mú jà wá ní pé iye ọjọ́ báyìí ni kò túmọ̀ sí pé ti pé ọ̀dọ̀rọ̀ mọ́ kírun kọ́ gbàdúrà istihaadọ̀ rárá kò lè gbà pé istihaadọ̀ ni àfikọ́ kan nínú àwọn náà fàdátù láàdá ti jẹ́tìrí wa alìmútakọ̀dírọ́tì tá a mọ̀lú àlẹ́ ìka ẹni tó ti ní àádá tiẹ̀ tó ti lódùn ọ̀dà tí wọ́n fi ń ṣe wọn lọ́la àkọ́tà sọ mi kọ́ ìdá yẹn tá a mọ̀lú àlẹ́ ìka orí àádá rẹ̀ ni ó máa lò tó bá ilé ju àádá yẹn lọ ṣe wá mọ̀ pé ń jẹ́ ìmọ̀ pé kò sí hajj fún ẹni tó bá jẹ́ pé àádá tiẹ̀ jọ́ mẹ́ta ni tẹ̀gbọ́lẹ́yìn jọ́ mẹ́ta ti di mustahadọ̀ kò yé bá àrùn ó ti di mustahadọ̀ so bọ́ ẹni tó bá sọ wípé ìgbà tí haidu pọ̀ jù ní 15 yóò sọ pé kó máa ṣe lọ pé kò ti di ṣàhábà ṣe ẹ̀ ti yé bá ní ṣù yóò ní pé torí pé táìmù tí yẹn fi lè days bí ara ẹ̀jẹ̀ yẹn lè má jẹ́ jẹ́ haidu ma tó bá jẹ́ ẹni tó ní àádá tí ó ti yé nìsìn tó wáyé pẹ́ni tó ní àádà ní tí àádà rẹ̀ dé stable ni o so ká mọ̀ sí gbọ́yọ̀ tí àádà rẹ̀ ṣe kí ni o tó stable ànábì sọ́ra ayé wáyé ọ̀sọ́là sọ fún sàhábíyà tó lọ́n ti sàhádọ̀ pé òmùkúsì máa dúró kọ́dọ̀rọ̀ máa ká na tàbí sókè àìbọ̀ sókè fún dídí ìgbà tí haidu rẹ̀ ti fi máa sọ ọ́ mọ́lẹ̀ tẹ́lẹ̀ ní òfin dúró tí àkójọ fún ní kọ́ ìdàbà tó bá ti dé bá ti wò pé ìyọjọba ìtọ́jú ọjọ́ ń bá ti pè é ó ti di istihada báyìí ẹ̀rí nǹkan tí wọ́n ń sọ rí ni ìlàbí wa rí pé kò sí ẹ̀rí fún àkọlù kò sí ẹ̀rí fún adisa torí àádá ẹnìkan sí ẹnìkan kò sí kí ní kò bára wọn nígbà tí kálukú ó di mùsàhádọ̀ náà nǹkan kò ní ṣe kí ni ó kò ní bára wọn dókítà náà wàwọ́ ìrò ha ẹni tó bá ti wá jẹ́ pé kìí ṣe tó ti ní àádá tó ti fẹsẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ tẹ́rù díẹ̀ wílà kọ̀rínà ló wọ́n máa lò àwa ní inú àwọn kọ̀rọ̀ inú yẹn wá jẹ́ mélòó kọ̀rínà tí ó lò ó jẹ́ mélòó ó ní pé sí èdè sí pure hydro ṣẹ́jì ilé kò tí èjò hydro rárá ṣẹ́jì ilé ẹtíkẹ́tẹ̀ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìjọba sẹ́yìn yẹn èyí ó tẹ̀ láti apply ẹ̀ mo rọ̀ pálá mi fàdámù ibi ọ̀rọ̀ kọ̀rọ̀ inú yẹn náà lọ torí pé ẹ̀jẹ̀ haidu yàtà má yàzọ àwọn èrè ó yàtọ̀ sí mi tó yàtọ̀ sí ó yàtọ̀ sí mi tó yàtọ̀ sí pẹ̀lú àwọn nǹkan o pẹ̀lú wípé òun máa fi sí dúdú kí pupa yóò pẹ̀lú wípé ìmọ̀ ní oorun tí ọ̀dà ọ̀ ìhà tó ń kọ kẹ̀lí ìhà máa ń jáde mẹ́ oorun rẹ̀ máa ń sèyàn bá kan ó máa wà sẹ́kìyè yóò tí kì ju ordinary jẹ́ ìpẹ́jẹ̀ sàn yóò tí kì jù lọ lẹ́yìn ìgbà náà kò ní máa jáde tán kó tún wá máa fọ́ọ̀mù kó tún máa jì kó máa jì kandi kandi kandi kandi kandi sálàyé mi ti yóò mọ̀ sàn sálàyé mi ti tí ó ṣe pé kò lè máa lẹ̀ má nǹkan o bọ̀ kò ní máa tẹ̀ kó dìjọ tẹ́lẹ̀ ìgbà tó ti ń jáde díẹ̀ díẹ̀ kò tún ní dìjọ papọ̀ mi só yé bá a nísìn ara tá a fi dá àmọ̀ yàtọ̀ sẹ́jẹ̀ mi fi ọ yàtọ̀ sí mi fatakunu ṣáà ìbọ̀ obìnrin ó di ẹni tí ń ṣe ṣáà ìdáàrọ̀ àti dámọ̀ ìlẹ̀ ṣáà tó bá rí ẹ̀jẹ̀ haidu tí ó ní àwọn mọ̀wàsọ̀fà tí aṣọ yìí wà mustahadọ́ta yóò di mustahadọ́ ìdárọ̀ àti ọ̀rọ̀ ìrọ̀kù tó bá ti rí ẹ̀jẹ̀ tí ò ní àwọn mọ̀wàsọ̀fà tí aṣọ yìí wàhíyà alìmùsàhádọ́ kàtọ́ọ̀hìrọ̀ ṣé kọ́ ìdá ti jáde àbẹ́ ìjáde wa tó ti jáde alìmùsàhádọ́ tó ọ̀hìrọ̀ tán náà wàtàbù sílù asarọ̀ jami ibi tẹ́tẹ̀ bá yí ní ara rẹ̀ tàbí ní ara aṣọ rẹ̀ ọgbọ̀rọ̀ fọ́nù wọ́yẹ̀tàwà dọ́ olèkulè sọ̀rọ̀ àti gbogbo irun kọ̀ọ̀kan òun ni wà máa ṣe àlùwàlá fún kọ́ ìdámi wà mẹ́ man hadathuhu da'imun yatawadda li kulli salati man hadathuhu da'imun yatawadda ní kò nílẹ̀ sọ́nà àti tí ó ti kọ́ àwọn tí onítọ̀sẹ̀rẹ́sẹ̀rẹ́ náà bá wọn ti pọ̀ sí wọn tẹ́lifí kò lùkú lè dúró so tó bá ti sàlù aláfúnnù kọ̀ọ̀kan kò ní láyẹ̀ lè tẹ́fì tó ìlà alìṣájà tí ń jáde lára rẹ̀ yẹn tàbí náà jáfà yẹn kò ní wò má tó mọ̀ sí bá dà lọ ṣùgbọ́n gbogbo ọ̀run kọ̀ọ̀kan ní ọ̀lọ́ máa tábà ní ó sì mọ̀ àlọ́ mọ̀ ní ṣájà tó gbọ́dá imú yàtàwà dọ́wọ́ lè kó lé sọ̀rọ̀ àgbẹ̀ wàlháìdù obìnrin tí ń ṣe háìdù lọ́wọ́ látùsọ́lé kò ní kíọ̀n wà látàṣòwò kò sí ń gbà ọ̀ ṣùgbọ́n látara àádùn ṣẹ̀rẹ̀ ẹ máa wo ààwẹ̀ sọ̀rọ̀ àyàn ní oṣù kan péré ní oṣù méjìlá lọ́dún ìrún sọ̀rọ̀ àyàn ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ ẹ inú mélòó lè yàn kí lóṣù 5 sílẹ̀ fún abílẹ̀ òkun ọlọ́run wá wòye pé tẹ̀tọ́rọ̀rù ń bẹ ń bì yàn mọ̀ṣákọ̀ wà fẹ́ dàbí kí n bá ní ọ̀sán padà sómi ní lọ́wọ́ ṣáìrù kò ní sàn padà torí ìrún ọjọ́ márùn-ún àbí ìrún ọ̀rọ̀ ọjọ́ méje five times seven tàbí five times five tàbí five times eight tí a mọ̀ pé ó ṣe jẹ́ àdéhùn yóò ṣòro ọlọ́run ìyàpò tó o bá ṣe ṣáìrù tó o bá kírun mọ́sàn-án padà mọ́ torí pé ibo ló ti bẹ̀rẹ̀ sọ bẹ̀rẹ̀ ti ìjàrùn lónìí ni ó sì tó máa títò ní ma àbẹ́wọ́ kọ̀kọ́ lọ kí ìran ọjọ́ gbogbo ọjọ́ márààrún ṣe pé harrods àti mọ̀ṣákọ̀ ńlá ni fàmà jà á láàlẹ́ kan fi dín ní harrods ìdí nù tó fi jẹ́ pé ẹni tí bá ń ṣe háyébò ní sàn ìran padà ṣùgbọ́n àwẹ̀ yọ sàn padà wọ́n èyí sì ṣe fídí àfọ́bìnrin tí ń ṣe háyébò lọ́wọ́ tí ó ti yẹ ẹni tí a máa ń ṣe fídíà fún lẹni tó lóyún tàbí tọ́mà ayé ṣe fídíà fẹ́ni tó jẹ́ wípé haidi ló fi já ààrẹ tí kí ní ti yé bá nìsìn kò sí fídíà fẹ́ lẹ́yìn wà látú tọ́kù ọkọ rẹ̀ gbọ́dọ̀ bá ní kankan pa àjọṣepọ̀ gidi ni o kèsì kan lè bára wọn sọ̀rọ̀ o kèsì kan lè kan ra wọn wọn gbọ́dọ̀ bára wọn ní àjọṣepọ̀ wọn gbọ́dọ̀ sí rí ọmọ hátà tẹ̀wọ̀tẹ́sílá bá dàpọ̀ rí kí tí tí yóò fi wẹ̀ lẹ́yìn ìgbà tó bá mọ́ tán so àwọn kan náà wọn ní mímọ̀ Sheikh Al-Albani sọ bẹ́ẹ̀ nìkan tó padà mi mọ́sá àbùyàn tọ́lá àmì lè rí inú tíra wọn mi Sheikh Al-Albani wà òfin náà wípé tó bẹ̀rẹ̀ bá mọ́ èèyàn lè sùn kódà kọ́ mọ́ ti wẹ̀ torí pé ọlọ́run bá sọ pé wala taqrabuhunna hatta yatahurna tí wọ́n bá ti mọ́ ẹ lè súnmọ́ wọn ẹ má súnmọ́ ọdí tí wọ́n fi mọ́ yatahurna lọ sọ tọ́hùrọ̀ sí ni pé èèyàn jẹ́ ẹni tó mọ́ kẹfẹ́ kó ti wẹ̀ ìrìnàtọ́lọ̀ ti lọ àtà ó túnmọ̀ sí pé tó bá ti mọ́ ọkọ̀ rẹ̀ lè súnmọ́ kọ́dà kọmọ́ sí sálàyé mẹ́tẹ̀ ṣùgbọ́n àṣẹ́ẹ̀kì padà padà níbi sáàdì yẹn nígbà tí wọ́n gbọ́ pé kẹrọ àmì àtà yàtọ̀ haruna ni kẹsì tí sọ́ọ̀bà sì kà ní àtà yàtọ̀ haruna títí tí wọ́n fi wẹ̀ tẹ̀m̀pé kẹrọ àwọn sì mọ̀ tóra wọn ni sọ ó túnmọ̀ sí pé kẹrọ àyẹn ti sàlàyé wípé yàtọ̀ haruna ń bẹ̀ yẹn yàtọ̀ haruna ni nítorí ẹ̀ náà tó àlọ́ kẹfà yí yàtọ̀ haruna tí wọ́n bá ti wá wẹ̀ tán tó tóbìnrin bá mọ́ tí kò tí ì wẹ̀ tí haidu rẹ̀ ti stop bọ́ kò tí ì wẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ sọ yẹ báyìí nìsín kò gbọ́dọ̀ súnmọ́ yín tó lálàáfíà nù o nínú àwọn tí raṣẹ́ kalùbá nínú èyí ó rí bẹ̀ kí wọ́n sọ bẹ́ẹ̀ bọ̀ bá ti padà ń bẹ̀ o mo rò pàlàyé mi ti bọ̀ kò sí inú àwọn tíra yẹn pé wọ́n change stand yẹn kò sí mbẹ̀ bọ̀tà àwọn ọmọ kí wọ́n nà kọ́ láyé pé wọ́n ti change stand yẹn wọ́n tààlà àlà wàtàkọ́dé àṣùyàmà tẹ́tìlíwà yóò san àwẹ̀ padà ṣùgbọ́n kò ní san padà fásilọ́n wà ní fásọ àkísàrù àgbàáwọ́nà yàwùmá àkísàrù ní fásì ilé yẹn ìtìfákò wà lórí rẹ̀ nítorí ẹ̀ ìjùmọ̀ wà lórí rẹ̀ nítorí ẹ̀ tóbìnrin bá bí ma fẹ́ pẹ́jọ́ ma jáde lára rẹ̀ kò sí ṣáàdù fún àkọlù tiẹ̀ tẹ́jẹ̀ rẹ̀ bá stọ́ọ̀pù níjọ́ kejì níjọ́ tó bímọ tán ó ti máa náà nǹkan máa kírun tó bá stọ́ọ̀pù níjọ́ kẹta jọ́ kẹrin bọ̀tí tó kéré jù ní kó stọ́ọ̀pù níjọ́ kẹjọ kì í sábà kéré tó bí mo ṣe sọ yẹn tó bá stọ́ọ̀pù níjọ́ kẹjọ ṣe ń pé inú àpò bí lọ́mọ ti jáde ṣẹ̀jẹ̀ tí bá ti ń jáde láti inú àpò bí ẹ̀jẹ̀ tí wọ́n rọ̀ pálá yìí mi so ẹ̀jẹ̀ yóò mọ̀ jáde báyìí títí tí ó bá ti fi di pé kò ní ṣẹ̀jẹ̀ nù rẹ̀ mọ́ hajj wà wà fún akitaaru tiẹ̀ hajj akitaaru ní kílọ̀ àbá àwọn ẹ̀rí ti wà fún hadith a kà àwọn hadith yẹn lọ́la alágbára ọlọ́run torí pọ́jọ́ ti lọ ni bá ní ká kà àwọn hadith yẹn nìsọ hadith tá a sọ lórí ọ̀rọ̀ ẹni tó ní àádà àti tẹni tí ó ṣe tẹ̀mú yìí àti tẹni tí ó ṣe tí ó lọ gọ́ọ́lìbù gọ́ọ́lìbù àádà àwọn tí máa ti ń ṣe sálàyé bìgọ́lì wà á dà àwọn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ òun ni o kẹsẹ̀ kọ́lá tó wà ní o gbogbo yẹn rí rẹ̀ pẹ̀lú ògọ́ ọlọ́run á kà fún wa lọ́la torí pọ́jọ́ ti lọ ní òní tọ́yọ̀ àrùbáwò náà yà má á kẹrì tiẹ̀ náà hadith wà lórí rẹ̀ náà tó sì lálàáfíà wàlá hajjá lè àkọlẹ̀ yìí wàpọ̀ ní hajj tẹ́nì kọ̀ọ̀kan máa yàtọ̀ látọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀ ẹlòmíì wàhúwá kàlhàìrì wàhúwá kàlhàìrì ìtumọ̀ wàhúwá kàlhàìrì ni pé ìdájọ́ ẹni ha ìlú onínú fàtà gbogbo tí ó lẹ́tọ̀ fẹ́ ti ń ṣe haid òun náà ni ó lẹ́tọ̀ fẹ́ ti ń ṣe nifas ibi kan náà kó lè àwọn méjèèjì ti ń jáde tí ó di ẹni sùn هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم